ń gbénu lẹ́yìn wọ́n fi oògùn kọ́ síbẹ̀ nílẹ̀ tẹ́yìn ń gbé tán fóògùn kọ́ alhamdulilah salatu wa salam ala nabiyyina muhammad wa ala alihi wa sahabihi wa lena ajumahi ní ìdáhùn sí ìbéèrè yìí ẹni tí ń gbélé tí wọ́n fi. kọ́ sínú ilé tó ń gbé bóyá àwọn bàbá rẹ̀ ẹ̀dá pẹ̀ bá wa máa ọmọ yẹn sọ́dọ̀ ariwo yẹn bí ṣe ń disọ́pù wa náà ní disọ́pù ẹ̀yìn náà ẹ mú wọn lọ́wọ́ ẹ̀dá kù. náà tí wọ́n fi. oògùn kọ́ síbẹ̀ bóyá àwọn òbí wa àbí ẹni tá ń gbọ́dọ̀ rẹ̀ wọ́n ní sí a ya kó ń bẹ̀ ọ ò lè yọ o torí pé fa máa fa gbó gbogbo nǹkan ni wọ́n sì lè fi fi bọ́ ọjà. wọ́n na eli ọkụ òun lé gan ọ̀rọ̀ tó sì gbọ́ rí láyé rẹ ó ṣe kí ni ọgbọ́ wọ́n sì tí mọ ìyá rẹ wá sílé torí gbogbo àwọn nǹkan báyìí ọ̀tẹ̀ jẹjẹ wàá sàlàyé wọ́n ṣe àlàyé fún wọn kí ni yóò da ẹbọ ni ẹbọ sì ní ẹ máa ya wọnà ọlọ́run ni kọ́dà gbìyàn bá ṣe gbìyàn ya kú èèyàn ní jáde kó nínú ya láéláé àwọn àlàyé yìí ló ṣe bá nífẹ̀ẹ́ wọn wọn gbọ yé bá nífẹ̀ẹ́ wọn wọn takò ẹ́ orúkọ clear. so wọn wà fi ilẹ̀ títí tọ́lọ́run fi ní oyé wọn kìsìkú wọn wà lọ rí i. àyàfi tó bá jásí pé ní ọba wọn sọ́ọ́rí ọwọ́ wò pé tí n bá rí wọn ò lè mọ̀ kébì mo rí wọn ò sì ní bí mí kò sì ní dá wàhálà kankan lẹ́yìn. wọ́n kàn mọ̀ òkè àtàlọ́wọ́ àárẹ̀ kìnrin èkó ń bẹ̀ torí ọlọ́run àmọ́ súnmọ́ kí fura pé wọ́n ni wọ́n súnmọ́ kí fura pé ni so torí ìdí èmi náà ṣe wẹ́ẹ̀ rí mo rí kan rí bẹ́ẹ̀ mo sì rí gbé àmọ́ àwọn ètò kí n ti bá ní rẹ́ẹ̀nì dá wa lálẹ́ mo mi gbéra. èsì mo rí pé òun náà wọ́n sọ̀rọ̀ àmọ́ mo ti lọ tán kí wọ́n tó sọ̀rọ̀ nígbà tó wá pọ́ sígbà àwọn náà padà wá rí mi mọ́ra sọ wá lé mi mo ẹ̀rọ wọ̀ mí ń bẹ̀ wọ́n àwọn òṣèlú wọ̀ mí ń bẹ̀ lóòótọ́ so bí àárín ẹ̀sẹ̀ jẹ́ ni ọlọ́ ta ara ẹgbẹ́ sọ́nà ìkíni òkè. yàtọ̀ fúnra wọn wọn fẹ́ tẹ̀lé ẹ̀rọ wa ṣe àlàyé lórí ẹ̀. bákan náà lábala ọkùnrin tó já sí kó fẹ́ bí ìyàwó ẹ̀ kó ṣe nǹkan bẹ́ẹ̀ tó já sí pé òun wà tó máa bọ́. kúránda sọ́dọ̀tún náà. ìyàwó ẹ̀ ṣé òun ká. mú kúrán wá sọ́dọ̀tún náà ẹ. mi gbọ́. ṣé iye tí òǹkà ọmọkùnrin yẹn náà ní iye ìgbà tí ẹnìyẹn náà máa. sínú ẹ̀ mi ń gbọ́ mi ń gbọ́. ẹṣẹ́ wò ní. ọ̀ abẹ́ kírun lẹ́yìn wọn. ẹjọ́ àwọn ọmọ yìí ẹ bá wa gbé wọn mọ́ra àwọn ọmọ tí ń pariwo yìí wọn ò jẹ́ ká gbádùn ara wa. àwọn òbí wọn ò sí ń bẹ̀ wọ́n ni. ẹjọ́ ẹ lọ́ba gbé wọn fáwọn òbí wọn. bóyá kó bí ẹni tó ọmọ tí bá ti ń pariwo tí ọba ti gbọ́ tó ń gbé sọ́dọ̀ kó bí rẹ̀ ọ jáde ẹgbẹ́ ọmọ yẹn lọ sọ́dọ̀ òbí rẹ̀ ní mọ́gbéra mi kóbìrì ògbé lọ tóbìrì ẹ bá ti di pé wọn tó bá ti di kọ̀ dákẹ́ náà bóyá kí wọn jòkó ń ta tó bá jòkó ń ta sọ yóò lè rọrùn ẹ jọ ẹ dákun. نعم ẹni tí ó ṣẹ̀ṣì náà wọ́n lẹ́lẹ́rìí mélòó ní islam béèrè fún ẹlẹ́rìí mẹ́rin ló béèrè fún àmọ́ wọ́n tí ọ̀sọ̀pẹ́ nìkan ṣe sì náà náà ìwọ́jẹ́lẹ̀ karùn-ún ìwọ́jẹ́lẹ̀ kẹlò ọ ọlọ́ni wàlẹ́dínà yẹrì múnà mọ̀sánát ọlọ́ni láwọn tó ṣe pé wọ́n ju òkò ṣìnà máa mùsùlùmí fáwọn obìnrin tí wọ́n sọ abẹ́ wọn tó mú malamiyàtò bí àrùbá àti ṣùwádàá tí wọn wá mú ẹlẹ́rìí mẹ́rin wá ọlọ́nka ìyá wọn lọ ìta nídìí ni pé ẹlẹ́rìí mélòó ló nídìí ẹlẹ́rìí mẹ́rin àmọ́ wọ́n tó tó léyìn àti ìsìn náà nísìn ó sì kíni ó fi yàn mẹ ó fi yàn rẹ kúnra àwọn yẹn jẹ márùn kálẹ̀yìn mẹ́wàá náà àbí ẹ̀hún ìyóòtẹ́ mí ni ìwọ́ tó sá ẹ̀ báwa ju mẹ́rin lọ ẹ bá jẹ mẹ́wàá ẹ sáà ti pé papọ̀ mọ́wọ́ ọ jẹ márùn ọkàn tó bí kọ̀ rọrùn ọ̀rọ̀ àwọn èèyàn méjì ní ìsìn tí wọ́n ń bára wọn ṣe papọ̀ wọ́n ìsọkọ̀ àtìyàwó àlè làwọn méjèèjì o ìwọ́n ti wá rí wọn tí tìró wọnú ilé tìró wọn ni kọ lọ pẹ lẹ́rìí mẹ́rin wá ẹlẹ́rìí mélòó ọlọ́pẹ́ tájú òun wà lẹ́kùnlé ọgbà kàmá lọ lágbo lérí kíni ó kó wọn tó dé láti bọ́ stop tí ń bọ̀ ó tún káàkiri ọ̀tún rẹ̀ nìkan níwájú síríìtì lọ́hùn wọ́n ní mélòó ó ti ẹ̀pẹ́ nìkan kọ̀ dán lóhùn gbàtóbìnrin yàn bíi mẹ́rin tí ó kun ọtọ́ jẹ́ márùn tó ní wọ́n wá wo tí ń ṣẹlẹ̀ ìṣẹ́jú mélòó ni ó lò rí ẹni tí ń ṣiṣẹ́ lọ́wọ́ gan fún rẹ̀ ìṣẹ́jú mélòó ni ó lò ọmọ yẹ ó túmọ̀ pé ó súnmọ́ pé yóò ti parí iṣẹ́ bẹ́ẹ̀ ni abẹ́ kọ́ oyún rẹ̀ dáa wọ́n sọ pé bẹ́ẹ̀ irú ẹ̀ lọ́yẹ̀ kọ́ mọ́ sọ pé bẹ́ẹ̀ yóò ti parí iṣẹ́. torí pé bóyá ìṣẹ́jú márùn ìṣẹ́jú mẹ́wàá bóyá fifteen minutes ìwọ́sìn wá àwọn yẹn káàkiri láàrin kíni láàrin twenty thirty minutes ó túmọ̀ pé òní mú wa òní rẹ́lẹ́rìí mú wa ọmọ àlè gan ọlọ́run tẹ̀sí mọ̀ pé àwọn èèyàn parọ́ mọ́ àwọn èèyàn kó lè bá a pa wọ́n wọ́n lọ ṣe sì ná ọlọ́run yà á sí láyé umaru nìyẹn táwọn kan jẹ́rìí bẹ́ẹ̀ wọn sì pé márùn umaru wa ń bi wọn lẹ́yìn kọ̀ọ̀kan sórí tó fi ọ̀pá tìró sílẹ̀ tìró olóhùn rí báyìí ni gẹ́niyà fi ni mo rí ọ̀pá tìró wọlé tìró wọ́n tún bẹ́ẹ̀ lómi wá ó ní mo rí wọ́n tún bẹ́ẹ̀ lómi wá ó ní mo rí bọ́tọ́ lẹ́lẹ́kẹrin. òun ni mo rí pé ọkùnrin bẹ lérí obìnrin mi rí pé rí àmọ́ mo rí pé ń lọ ń bọ̀ ah, orí lọ ń bọ̀ bẹ́ẹ̀ ni mo rí ah, sáàtì mọ̀ kéèyàn ó ṣe wàhálà kan kí irú ẹ̀ tó ṣẹlẹ̀ òun lówó bọ́ọ̀lù ṣe gbogbo wọn lẹ́gbà já wọn ní bílálà ṣe wọn kòkòkò agbábẹ́ ìlú ìsìlámù ní àná tẹ̀sí bílálà sí ẹ̀ àbí ọ̀rẹ́ bílálà sí eighty náà ní eighty náà ló ní àná àwọn tó ń ṣe sí náà ní àná ní ọgọ́rùn-ún ọjà wọn lẹ́gbàá. kọlọkọsọ wa mẹ ọbẹ jẹ pé ibi tá a yé dé nísìnyí ọrọ nù láti tètè ma pẹlú àwọn ẹ ibi tá a yé lajú dé kámẹ́rà lónìí wọn lè fi ṣe ni wọn fi ma ọwọ́ kan gbogbo ayé gan ní ọ̀rọ̀ fáwọn gbogbo ayé so kọlọ́wọ́ kí ó sọ wá ń àwọn tá à ń kírun ní máa ń lá sí táàrí pé àwọn oníjàlábí ni wọn ń kírun fún wọn bẹ̀. Hmm? ẹni tó níyàwó òun ṣe sì ná òun nìkan náà lẹ́lẹ́rìí ó ti yé òun nìkan náà yọkàn fi ó ti yé nísìnyí yóò ṣe yóò fi rin lẹ̀ àmóhun nìkan náà ní kíni lẹ́lẹ́rìí torí pé tírí èèyàn bá dàrú ó sọ pé ìyàwó rẹ̀ ṣe ṣìnà tóun nìkan bá ti wá níyàwó òun ṣe ṣìnà àjọ orí pórí bẹ́ẹ̀ náà ni. àjọpọ̀ rí bẹ́ẹ̀ náà ni torí ìdí ẹlẹ́yìí nídìí ẹlẹ́rìí mẹ́rin fún yẹn ẹni tí ẹni tí ó ẹni tí ó rí àwọn àpá oníbídíà tí wọ́n ń ṣe jálàbí tí wọ́n yẹ sẹ́wò wọ́n ní sọ lè kírun lẹ́yìn wọn àbí ó lè kírun lẹ́yìn wọn. ìpìlẹ̀ ni pé ó lè kírun lẹ́yìn mùsùlùmí gbogbo èyíkéyìí ẹ̀sìn tó bá lè dá bàtí ọba tí wàá kílẹ̀ sí yín pé sí jálàbí kẹfìrí ní ń ṣe ni ń yẹsẹ́ wò àbí ìyẹn kílẹ̀sì gẹ́gẹ́ fẹ̀rí ni but ẹ lọ ṣàlàyé fún fẹ́rí pé ó yé kẹ́ẹ̀tún pé ń gé fèrè ẹ lè má kírun lẹ́yìn rẹ̀ wá rí ti pè é má pé ń gé fèrè ẹ kàn gbẹ́rùn yín sá ẹ lọ ṣàlàyé fún kẹ́ẹ̀rí pé ó yé tó ní gbọ́ ẹ lè má kírun amapilẹ̀ náà ẹ lè gbẹ̀rún yín sá nígbà tó ti yé yín pé ń ṣe jálà bíi gèfèrí ń yẹsẹ́ wò àbí máa jó nǹkan ń máa ń ṣe ìyọnu ayé ìyọnu àwọn àgbà ń máa ń ṣe sókèlè báyìí so tẹ́bá ti wá rí bẹ́ẹ̀ tẹ́dẹ́mọ́ lásìkò ní bẹ́ẹ̀ náà lẹ́ba ìkejì bẹ́ẹ̀ náà lẹ́ba àjẹpé ẹ máa wá mọ́ lásìmì kìtì yóò lálàáfíà tẹ́ máa kírun ní. ibẹ̀ àbí kẹ́yìn náà kó ládùúgbò òun kẹ́ lọ sádùúgbò àwọn tẹ́tẹ̀rẹ́ àwọn alùsùnà gidi tí ìmọ̀mù yẹn jẹ́ alùsùnà àdáni alùsùnà jẹ̀mọ́ alùsùnà ẹ kò lọ bẹ̀ so kó lè bá rọrùn láti rírun jẹ̀mọ́ kì í ìwọ́n tó ń kírun tọwọ́ rẹ́jò ọwọ́ àrìn wàá bọ̀ ó tún wá ká síwájú rẹ̀ ibi tó fẹ́rí kalẹ̀ sí wọ́n ní sẹ́kọ̀ọ́ gbérí lé ní. ògbórí ọ̀ tètè mọ̀tálẹ̀ kọ́ ká síwájú rẹ̀ ejò náà dájọ́ kó ti sùn lọ sẹ́kọ̀ọ́ gbórí lé ní àbíkọ́ fọ́ ọ́ra lẹ́yìn kó sún sẹ́gbẹ́ kan. àbí wọ́n ara bọ́sẹ̀gbẹ́ kan tiẹ̀ máa kírun tiẹ̀ lọ wọ́n sálámà tiẹ̀ kọ́ ìṣẹ̀ wá pa ọlọ́mọdé àgọ́ ọlọ́mọdé àgbà wèrè mẹ́sìn rúmánì wọnú tó bá sá ọjọ́ lójú ò ní parí irun yìí. òun ah, ni o a sì ní kí a ní kí ọ̀pẹ̀lẹ́ torọ́ ọlọ́run ò ní báwọn kò ní ìyẹn máa ń sáfẹ́ wù ni máa ní pé ìmánì rẹ̀ náà ló tó báwọn nínú ni pé ni pé àsùwàdánì kan bẹ àwọn kan dúdú méjì kan bẹ ejò àti àkẹkẹ tẹ bá rí wọn tẹ bá kírun lọwọ ẹsẹ kínní ẹpa wọn tó bá jẹ pé lu òkè ni níwájú mọ ń bá ìwọ fi pọpá síbẹ sọdà tí mọ́mú bá jẹ́ pé wájú ọ̀dọ̀ rẹ̀ ló ti rí yóò lè kínní yóò yí ọkùnmọ̀ sí kẹ́nìkan wá ní lórí irun ni ẹ̀ẹ́n lórí irun ló ti ṣe bẹ́ẹ̀. torí pé tó bá san jẹ nísìnyí ìnira tí padà mú kẹ kò ní kírun yẹn tán mọ́ kọ́dà ó lè jẹ́ pé sílẹ̀ ẹjọ́ òun gan kò ní gbádùn àti kírun kọ́bẹ̀ kí wọ́n á pa á lórí irun bẹ́ẹ̀ kó sì mọ bárun rẹ̀ lọ kọ́ bárun rẹ̀ jẹ́ olórí fún un. ní nàìjíríà àwọn òkè ìsìlámù ní kíkà fi irun gbọ̀n wálẹ̀ ká dẹ̀ máa gé irun mú wa. tɔ nigeria wa ni zin fi hafi sise banki o le ninu mgbe o kọjọ kashia abi kɔjɛ manija bank abɔti a fɛ se security ni bank abɔti a fɛ se kanu awon ministry awon wo ni yɛ bi police abi soja ɛɛ eh, navy ati gbogbo yɛ lɔsa. wọ́n ní káfọ́ ànùpọ̀ wa ni sáà wà á ní darapọ̀ mọ́ wọn ni àwọn ò ní bá wọn ṣe a sì fẹ́ fi rògbọ́n lẹ̀ bẹ́ẹ̀ ni a ní bá wọn ṣe torí pé ìṣẹ́lọ́hún ọba nù anábìdíyẹ ti ní pé ká mọ́ gbọ́rọ̀ sí olórí lẹ́nu níbi tó bá ti ní àṣẹ lọ́hùn àmọ́ kẹsìpá máa bú o àkànní tẹ̀lé tọ́sọ ni kátó wá ní pé olórí kan fọ́ọ̀sì rẹ̀ bí kọ́ wá sí sọ́jà àbí wọ́n fọ́ọ̀sì rẹ̀ wọn ò dẹ̀ ní ọwá kọ́ wá jẹ rìbá ní túláàsì mùsùlùmí náà kọ́dà kí wọ́n ní pé gbogbo orúngbọ̀n rẹ̀ ló fi sokoto rẹ̀ sì ní kò ní tó lẹ̀ torípa arígbọ́n láàmánà wọ́n ló jẹ mọ́níjà kínni. ban kò gbọ́dọ̀ débẹ̀ ọgbọ́dọ̀ débò ìtọ́tọ́ wá kéré jù nínú bankị mùsùlùmí ọgbọrọ sí ìtọ́tọ́ bá kéré jù nínú bankị mùsùlùmí ọgbọrọ sí kíni kò gbọ́dọ̀ sí torí pé èèwọ̀ ni èèyàn mẹ́wàá ọ̀dọ̀tọ̀ làmẹ́bí sẹ́filé níbi rìbá so gbogbo àwọn tí wọ́n ń sẹ́fẹ̀ náà ni wọ́n kó sí i. ká tó wá ṣiṣẹ́ àwọn àwọn tó jẹ́ mínísírì ní ọ̀fànùgbọ̀n yẹn àti mọ̀kẹ́dọ́ lè ní kọ́dà àwọn security ńlẹ̀ńlẹ̀ bí báyìí táwọn náà múra bí ọlọ́pàá wọn ò sì lè gbébọn wọ́n tún láwọn náà ní wọ́n fànùgbọ̀n wọn ìjọ́ tó máa lọ bí ọmọ ọ̀dọ̀ wọ́n tún ní ẹ̀fànùgbọ̀n yín torí kò fẹ́ sí géètì kọ́mpìnì kò fẹ́ máa sọ kọ́mpìnì rí ibú ni fasọ olùsí so kọ́lọ́mà kọ́ sọ wa kó mẹ́ torí àgbọ̀rọ̀ sí kátẹ̀tọ̀ wá ní pé mílítírì ni ó tún láwọn aburú mi nínú tó ṣe kẹ́ni tó ju ìyẹn lọ wàásà ló ti flag nàìjíríà abóníṣà ló tiẹ̀ ẹ́. Ah, ọgọ egi atasọ àásìá si àìlọ ah, ọgbọ́n tó kí ló wá bí yàtọ̀ táwọn tí wọ́n ń sà ló ti èrè kí ló bí àbí wọn ṣe báwọn èmi ìmọ̀ ń ṣe bá tó bá déwájú ẹ̀yẹ ṣe bá wọ́n lọ wá sẹ́ orí pàtó wàá rí sẹ́wá ń kọ́ wọ́n wá sọ fún ọ pé wọ́n gbà wọn aláàrú ti sẹ́ mọ́ ní dùmọ́ta sáà aláàrú ni wọ́n sọ fún ọ pé wọ́n fowó wọṣẹ́ ní dùmọ́ta ni ẹ́ wọ́n mọ̀ ń gba bọ́ọ̀mù tó sá aláàrú ní ní wọn láyé gbà fóun o ní kankan tó sáyẹnsì kò tó di kọ́dọ̀ wò ní cv ni tó máa submit kò tó lè sálábà nínú ọ̀tá gbogbo tí ìbàjẹ́ fún nàìjíríà gbogbo nàìjíríà ó sì ní lọ́rùn lọ́sìn yẹn na pèrè náà ọkàn fọ́ọ̀nì ni. ó pè é ìwà náà ní olè lọ́bọ ọmọ jẹ́ àbí kí ni wọ́n sọ olè lọ́bọ ọmọ jẹ́ pàtó ọ̀jálè ọba padà padà lówó nísìnyí tó padà mú nǹkan wọlé tó sálábàádé tó là bóyá lójúmọ́ nísìnyí ó mú two thousand wọlé five thousand wọlé tó bẹ̀rẹ̀ sí ní tó bá wọ aṣọ báyìí ọjẹ́rìí tó dájú ní obìnrin àdúgbò yìí ní ṣèkínni ó ṣàtẹ̀lẹ̀ lẹ́yìn alábàárù ni màá ṣe àgbáyé ah, máa ń kọ́ àgbáyé máa ń kọ́ ṣebí sàn rówó ń ṣe kí ni ń rówó ẹni mi ọ̀sán alábàárù débi pé yóò tún lọ́mọ sẹ́ yóò tún lọ́mọ sẹ́. torí àwọn yẹn mọ̀ wá bá ní pé abẹ́gbẹ́rù abẹ́gbẹ́rù wọ́n ti mọ àwọn ọmọọṣẹ́lẹ̀ ní ọ̀dà ta. ọ̀láì gbogbo àtọ̀rọ̀ ni àmọ́ téèyàn bá ṣe olóríire ni ju ẹni tí ń ṣe báǹkì lọ. sọ fún gbogbo ẹni tó ń ṣe báǹkì náà kọ́ lọ wọ́n àwọn tí ń gbálẹ̀ ń wọ́n àwọn tí ń sí géètì wọn lówó ẹ ò lówó alábàárù mi lówó ju wọn lọ ọlọ́kọ̀ọ́sọ wa mẹ́ wọn lọ tà á lọ. Huh? Huh? gbọ́ yé o sẹ́yìn gbọ́ yé ẹ̀hẹ́ ẹ́ ẹ́ ọbẹ̀ bá lọ wọ́n ní ẹni tó fẹ́ lọ síbi ológun ni ọbẹ̀ dìfẹ́ di àwọn mùsùlùmí mẹ́sẹ̀ ń pa àwọn kò fẹ́ kí wọ́n pa wọ́n mọ́ tó bá jẹ́ pé ìlú islam la wà. tó bá jẹ pé ìlú islam la wa olú islam wa ni ẹ mọ̀ fáwọn gbọ̀n ni kí ẹ tó lè jẹ́ military ó gbọ́dọ̀ lọ́bẹ̀ ká tó wá sọ fún wọn pé tó bá fẹ́ jẹ́ military nílùú wa yìí wọn sọ fún wọn pé islam làwọn fi gbé e kalẹ̀ bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ wọn ní islam làwọn fi gbé e kalẹ̀ ọba sì ní wọn gbé pa àwọn mùsùlùmí yẹn ọ̀fẹ́ lọ jà fún wọn ṣùgbọ́n ó ṣe jà fún mùsùlùmí náà lọ́jà fún nǹkan mi ìyẹn ò tó lẹ́ẹ̀rí kankan torí pé ìpìlẹ̀ àwọn tó jà fún bẹ̀ yẹn ni kọ́dà wọn lè mọ àwọn pín wọn síbẹ̀ gan wọn lè má pín wọn síbi ọ̀rọ̀ àwọn tí wọ́n ti ń pa àwọn mùsùlùmí pé kọ́ lọ pa àwọn tí wọ́n pa àwọn mùsùlùmí yẹn wọ́n lè má pín wọn síbẹ̀ bóyá ibi tí wọ́n lọ pín wọn sí ibìkan tí ò tiẹ̀ tí ò nítumọ̀ ni bóyá ìjọba ẹ̀fín kan tó tí amẹ́ríkà ti ń jàǹbá àwọn mùsùlùmí wọn ni gbọ́n lọ dàpọ̀ mọ́ àwọn ogun amẹ́ríkà kẹjọ lọ bá àwọn mùsùlùmí kẹjọ lọ pa wọn dànù bóyá bẹ́ẹ̀ wọ́n padà tó yẹn sí so ìyẹn ò tó ní ẹ̀rí àti pẹ́sọ̀ tó wà ń bẹ̀ ju ẹ̀rí kan yìí lọ tọ́ka rẹ bá ní ọlọ́pàá yàn ọgbọ̀rọ̀ pa ni nínú ọ̀rọ̀ sọ́jà nìyẹn àbẹ́ẹ̀kọ́ ni tọ́ bá pa ọ̀fẹ́ kú náà nù mọ̀ kí wọ́n lọ fẹ́ kú mo sì mọ̀ kọ́ ọ̀fẹ́ kú òun ọmọ àti ìyàwó ọkọ̀dà fẹ́ pa àwa mọ iye ẹ̀sẹ̀ tó bá lọ sí tírénì láàrin oṣù mẹ́ta tó fi ṣe tírénì àbí nǹkan kan tó ṣe wàá dẹ́ ẹ̀sẹ̀ rẹpẹtẹ wàá dẹ́ ẹ̀sẹ̀ rẹpẹtẹ tó bá kú mẹ́kọ́ kí lọ́ fẹ́ sọ fọ́lọ́ tó bá tún wá kó bẹ́ẹ̀ tẹ́nà ó tún mọ ó tún láwọn oríṣiríṣi ẹ̀sẹ̀ mi o tó tún máa kó sí torí lọ síṣẹ́ ìjọba mi tí yóò fún ọ ní rest of mind àwọn èèyàn pọ̀ tán fẹ́ ṣe tí wọn gbẹ́sìn yìí bíi tiẹ̀ táwọn fẹ́ ṣe military tiwọn jáwọn èèyàn lọ sí ó ti yé àmọ́ wọ́n ti gbẹ́sìn yẹnu wá sẹ̀jọba mi tí ò ní kí ọbọ̀ nu ewu kọ́ lọ sáwọn yẹn kọ́ mọ́ fi pa ẹ̀sìn rẹ lára ẹni ìṣẹ́ tí mùsùlùmí bá ti máa ṣe tó bá ti máa fún òun ó dẹ́sẹ̀ níbẹ̀ kọ́ gbọ́dọ̀ sí àwọn kan máa ní ẹ̀ lè lówó lọ́wọ́ aṣọ yẹn mọ̀ ẹ́ pani èyí tó gbogbo kan làrámù lọ́dọ̀ yín gbogbo sẹ́ni ọ̀dà ọ̀la ẹ̀yìn kọ́lé ń pin. ọlọ́ọ̀ni pin owó ẹ̀ńtọ́lọ́ bá ti kọ pé yóò ní náà ni ó gbogbo yín náà tẹ́yìn tó páàdé lówó yín náà ní sùn ó dára lójú bí gbogbo yín kọ́ lẹ lówó náà bẹ́ẹ̀ náà rí kọ́ gbogbo èyí tó tòsí nínú yín lọ́pọ̀ jù ninety eight percent yín ló ṣe kíni ló two percent yín ló ṣe kíni tó bá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ family fámìlì yín olómìnira lẹ́ni àìmọye fámìlì ni olólówó kaka gbogbo wọn ló lọ sí àìmọye fámìlì bẹ́ẹ̀ tó wáyé jà lẹ́ni tásìrì rẹ̀ bò nu wọn bóyá ńlọkadà bóyá ńlọkadà àìmọye fámìlì. àbí fámìlì ìjọba pé ẹni tó lówó ju nù wọn ni dókùnmágolo ní ṣẹ́kẹ́ni dókùnmágolo ní gbé káàkiri gbogbo owó tó ní náà ní ilé rẹ̀ kan tọ́kọ́ tọ́kọ́ láyé àti ilé rẹ̀ kàbò náà ni o àbá fifteen years ló fi kọ́lé o àsọlówó olóòwò so bá léèyàn lówó owó tó tọ́wó. owó tó ṣe kí ni tó tó owó at least bóyá lóṣù ìjọba wọlé fún ẹ five hundred thousand ó tiẹ̀ kéré jù ìyẹn ní ìdí ẹ̀sùn wà nìyẹn owó tó ṣe pé yọmọ ẹbẹrù láàrin ọjọ́ mélòó kan ní ṣe kọ́mọ̀ tán kò tó ara rẹ̀ ẹ̀kọ́ sọ ọlọ́run ní sọ owó o ẹni tí ó bá sì lówó yóò ṣe kí ni yóò ní àmọ́ àwọn tó sì islam tó sì súnà gírí wọ́n lówó àlówó lówó sáwọ́dí nìsín àbá lóòótọ́ àwọn tí ó ṣe súnà náà pọ̀ ń o àwọn tí ó ṣe kí ni tó ṣe súnà náà pọ̀ ń bẹ́ o àmọ́ àwọn ìbẹ́nu àwọn olówó wọn tó ṣe kí ni tó ṣe súnà tó sì lówó dáadáa ó sì nàìjíríà yìí náà bàbá tó ṣe súnà gani tó ń lówó sí ọlọ́run ní sọ́wọ́ àfi tó bá ṣe bísínẹ́sì ebi business làwọn náà ṣe àwọn náà kàn fi àràmù kún bísínẹ́sì wọn ti fi ń bẹ́ẹ̀ dẹ̀ ni èṣù lọ́tàn wọn jẹ bí wọ́n bá ṣe lọ́nà àláàdì náà wọ́n ṣe kíni wọ́n dolówó èṣù ní tàn wọn jẹ lọ́rọ̀ pé ọ̀nà àràmù làwọn fi di olówó torí pọ́lọ́run ní ń bọ̀ wá náà nù nà rẹ̀ sókòkò nù wa ìyá àwọn ọlọ́run láwọn àná sí kíni àwa là ń ràn yín sí àtàwọn ọmọ yín kọ́lọ́kọ́ mọ́sá rẹ̀ nìkan kan wá sí ọlọ́ta àlàrà. ẹni tí ń kówó lọ báńkì tí o rọrùn fún kókówó sílé kókó lọ báńkì tó fẹ́ kówó rẹ̀ bá ti pọ̀ so irú àárín yẹn ni yóò kọ́kàn máa gba interest bóyá kọ́ máa ṣe current kọ́ máa ṣe service tó wáyé wí service wa ní í ṣe ni kọ́ máa calculate owó rẹ̀ àmọ́ èèyàn tiẹ̀ kọ́ tiẹ̀ máa ṣe service ni tó dáa jù fún un tó dáa jù fún un torí pé service ni yóò máa kó sínú. No, wọ́n mọ̀ lówó rẹ̀ fún rìbà bó tẹ̀ jẹ́ pé kọ́rẹ́ǹtì náà ni wọ́n lówó rẹ̀ fún rìbà bákan náà ti ẹ̀ méjèèjì wọ́n tó bá kàn sẹ́fíìsì ni pé má gba rìbà rárá ó ti yẹ má kàkúlẹ̀tì owó rẹ̀ tó wà mẹ́tọ́ méjèèjì náà wọ́n lò fún rìbà wọ́n kàn sọ fún ọ pé kọ́rẹ́ǹtì ní àbá ń tọ́jú owó rẹ̀ ni o wọ́n kàn sọ bẹ́ẹ̀ ni wọn ò tọ́jú gbogbo ẹ̀ náà wọ́n ń ṣe ni wọ́n lò fún rìbà wọ́n jẹ́ pé tó bá lọ fẹ́ gbà bí àwọn alẹ́ yẹn fẹ́ gbà gan náà ni ọ̀gbó tó tó lọ́wọ́ báńkì ni o wọ́n ní ọlọ kábọ̀ bí àwọn alẹ́ yẹn ṣe kọ́lẹ́ tọ́ma ní àwọn bá fẹ́ gba ọwọ́ kan lọ́gbà torí púpọ̀ lọ sanwó fún wọn irọ́ ni o ọba tó bẹ̀ kọ́ lọ báńkì kan kọ́ lọ fẹ́ gba five hundred million ìwọ náà ló lọ́wọ́ yẹn o lọ fẹ́ gbà jáde wọ́n dọ̀ láàrin láàrin oṣù kan wọ́n sì máa pààrà ń jà mí ẹ̀gbọ́ àbí kí wọ́n fún ọ díẹ̀ díẹ̀ àbí wáyé kí báńkì tó bá tó ṣe kíni tó ń bá kájẹ̀ dáadáa ọlọ́fẹ́ gba one thousand million wọ́n lè fún ọ lẹ́ẹ̀kan náà tó bá kájẹ̀ dáadáa bẹ́ẹ̀ wo ti báńkì mi ní lọ́wọ́ gan-an ti fi ń kọ̀ǹtró kíni rẹ̀ bẹ́ẹ̀ kọ́ fẹ́ tó báwọn wọ́n fẹ́ gbàjáde lẹ́ẹ̀kan náà wọ́n sọ ma pé kọ́rẹ́ǹtì rẹ̀ àdàkùn kò tí kọ́rẹ́ǹtì níṣẹ́ o. ọlọ́wọ́n sọ wà mẹ́ ẹ jẹ́ ká lómi ò béèrè ẹ́ hmm. ìbéèrè tuntun nu wọ́n nínú báńkì wọ́n máa ń gbé omi síbẹ̀ a sì mọ̀ kó orí bá dàná ṣe kí ni wọ́n fi ra omi tọ́lá ti sí mbẹ́mbẹ́ ilé tọ́ mbẹ́mbẹ́ owó rìbá náà ń jẹ kẹ́ni ibi wa gbọ́n ọ́ ọlọ́run tún wá sí ibi olómi sọ̀rọ̀ ni bẹ́jẹ̀díjẹ̀dí tó bá sọ báyìí jẹ́ ní jẹ kẹ́ni sọ́wọ́ apá kí ara rẹ̀ tó ìdílé náà ni àbí wà lọ yàgbẹ́. torí pọ̀ fẹ́ jẹ rìbá tọ́ èyí tí ó dáa jù òun náà lè fi ká lọ lé wa ká lọ yàgbẹ́ èyí tó dáa jù torí pé àdọ̀rúra tó kọ́ dàrú bí kọ̀dárí ya ntọ́ bá jẹ́ dọ̀rúrí ni bó bá ṣe fi mọ náà láà ṣe fi lò á lò à nílò kọjá dọ̀rúrí yẹn. tó bá rọrùn pé ká lọ yàgbẹ́lé á lọ yàgbẹ́lé àmọ́ tí ò bá ti rọrùn má nìrẹ̀ ẹ̀ la o làdọ́ rárá wàlà di rọra má nìrẹ̀ ẹ̀ la ara bọ́bẹ̀ kọ yàgbẹ́ kọ́mọ́dé kọ́ àwọn èèyàn wà jáde fún ọdún dáńkó kíni ń rùn báyìí àfa ẹ̀yìn lẹ̀ ń rùn. sọmọ pé ó dojú ti islam ẹ wàá dojú ti islam so kankan ara yàgbẹ́ yẹn kó o sì lomi kó o sì fọwọ́ rẹ nù kó rárá jáde nítorí pé ọ̀ lágbára jù báwọn lọ omi wọn tán wá gbé bẹ́ẹ̀ ni tó bá rọrùn fún ẹ kọ́ ra pí ọ̀tà wọlé ìyẹn ti ẹ̀ rọrùn púpọ̀ ra wọlé ẹlẹ́mìí máa ní òun fẹ́ nánú owó òun so ní owó mìíràn owó mìíràn lẹ́kún ló mú fẹ́ ná nú ẹ̀ ah, gbogbo wa náà là máa ń kó sí báwọn àmọ́ tí wọ́n bá ti bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nísìn ẹ̀ máa tají mọ́nà ní owó rẹ̀ mọ́ dàpọ̀ rápẹ́ ọ̀tà wọlé àti pé àsìkò tó ló ń bẹ̀ náà ni wọ́n yẹ kọ́ rọrùn fún ẹ láti gbé mara tó fi déta kọ́ rárá lọ wá kọ́ lọ wá omi rà kọ́ lọ wá omi rà. mo rò pé mọ́tò mo rè bá sínú okùn rẹ má tó bá jẹ́ pé ọ wá nira o ti wọnú báǹkì tán kó o tó fura pọ́ yẹ kó o romi lọ́wọ́ o dẹ̀ ti ní ń láti inú òrùn ni ọ̀fẹ́ gbádùn ara má ara kò sí rọrùn láti padà bóyá bí tó tó romi gan bí ó tún jìnnà nígbà yẹn ọ ara ní màmú yóò. ọ̀rọ̀ àmúbi kọ́ọ̀bù méjì ó fi yọ gúnlẹ̀ fún wọn mo rò pé torí pé kọ́ mọ́ bá máa jẹ àjẹ kọ́ mọ́ jẹ rí torí pé wo adáǹkó ọ́símáàkì náà tẹ́lẹ̀ ẹ̀ fi rí bá ti ṣe kíni ó ti fẹ́ lù yìí gbogbo adáǹkó wo adáǹkó ọ́símáàkì ẹ̀ fi bá ṣe kíni ó ti fẹ́ lù àmọ́ tójú ó fúyẹ́ ni pé ìwọ̀nba bí làlórí yẹn ṣe máa ń. tá a bá lò bẹ́ẹ̀ tá a gba interest rárá tá a dẹ̀ ṣiṣẹ́ ń bẹ́ẹ̀ ó wa torí pé ti béèrè fún ìyẹn ni pé ti béèrè fún pé ẹ rọgbọ́n tẹ fẹ́ dá kọ́dà àwọn tó wò rí gangan ni wọ́n bá fẹ́ sẹ́ndì owó sọ láti lẹ́yìn láti sango ṣé ọ̀dà rẹ kání níjọ́ òun ni yọ wá o àbí kí wọn náà lọ àmọ́ nísìnyí tẹ́bá ní ọ wá bí ìgbà tí ń lọ lókè ní òrìlà rẹ̀ yóò ní ilà gan tó bá tún wá wọ mọ́tò yẹn ní ìgbà tó bá máa padà sílé tí ó lọ sọ́bọ̀ báyìí bóyá olú wákàtí mẹ́ta lójú ọ̀nà ó tún lu wákàtí mẹ́ta padà tí wọ́n bá délé báyìí ẹ̀rọ pọ̀lọ̀ lagi ni kí ni ó ṣe yóò jowó yàn sí i kò sówó ọ̀kan láǹkàǹtì rẹ tẹ́lẹ̀ náà wọ́n sì tún fẹ́ sẹ́ni one five sí ọ one five yẹn náà ló jù sínú àkáǹtì rẹ kóló torí one five náà wà lọ báńkì yín fi lọ bí ẹni pé wà ná atm síbẹ̀ jáwó balance ló kù jáwó balance kò ní bèrè balance láéláé torí pé zero ni so wọ́n tó ní one five náà ṣe kẹ́ni ó báńkì ké ọ́ ní gbẹ́dọ̀ lórí ti ẹ̀yàn òyìnbó o lè kó sínú ilé ìwọ́ lè kó o lè kó sínú ilé àmọ́ ọ̀nà míì ní gbẹ́dọ̀ lórí ti ẹgbà fi jáde kọ́mọkọ́mọ sà sọ wa ń bẹ̀ so kò sọ wa ń bẹ̀ wọ́n á rọrùn fẹ́ o lè mọ tọ́jú owó sílé àmọ́ ayé tá ń lò lọ́wọ́ yìí wọ́n bá tẹ̀ ń tọ́jú rẹ̀ sínú ilé ọ́ gba báńkì kọjá so anábìtì lásìkò kan máa dé tí èfi rìbá tí ó fẹ́ káàkiri síra ní gbogbo àwọn àsìkò yẹn láwàá yìí.

téèyàn bá kọjá tó bá kọjá ní síríìtì èèyàn rọ́ọ̀fù díẹ̀ bó ṣe lè kọ́ ma bẹ́ẹ̀ ni ẹ́ kò sẹ́ni tí ò ní bó ṣe lè kọ́ ma tójú bá rọ kọ́ àlọ́ jẹ́ pé títí tọ́tà náà ló ṣe kíni ló ń gbà bó ṣe lè kọ́ ma ọ́ ma bó díẹ̀ yọ̀ ọ lásọ gbogbo àyànlá ti. kò sẹ́ni tí ò ní sí ìbò sílé ọ ọ ìwọ́ mọ̀ ọ́ wàá jókòó sínú ẹ̀rọ pọ̀ yẹn gan ó sì yé màá sún gbogbo kò sẹ́ni tí ò ní rọ́ọ̀kù tẹ́lẹ̀ náà àbí kò sùn sínú ẹ̀ sọ lè ṣe bẹ́ẹ̀ ọ̀gbìn ayọ́ bu ọ̀pẹ kí ni aláàpọ̀lẹ̀ yìí èrè o àwọn èèyàn lọ́ọ́ tàkété ni wọn ò ní mo rò pé báyìí sọ bí àwọn èèyàn sì jẹ́ nìyẹn tọ́lọ̀ bá rí pé ń tẹ́ ẹ̀rọ gbọ́n dá sí ni ọlọ́run máa ń ṣàforíjì ní islam dá sí ni ó ti yé ṣé bóun ló lè lè mú ọtí yóò tẹ̀ bá rí tẹ́ jẹ mọ́ tẹ́ rí tẹ́ mu mọ́ àkàtẹ́ fi wá kú kí ni ẹ mú kẹ́ ẹ fi survive débi tẹ́ fi rí omi so ara ìdẹ̀kùn tí islam wá ṣe mọ̀ torí ẹ̀ tí fi bá débẹ̀ nísìnyí ntọ́nà ni pé islam máa sàmójúkò tó rọ́dà bí dọ̀lórí ni ọ̀nà kan sọ wá fún mi. Pẹ́ntọ̀. Pẹ́ntọ̀.

kí òbí sẹ́yìn lẹ̀ tọ́fíìsẹ̀ báǹkì bá wọ́n nínú iṣẹ́ wọn kọ́ máa ṣiṣẹ́ yẹn lọ títí obìnrin ti ó dáa káníṣẹ́ báǹkì bá wọ́n nínú iṣẹ́ wọn kọ́ máa ṣiṣẹ́ yẹn lọ tí obìnrin tó tún dáa tí ó pìọ́ so kọ́dẹ̀ máa sá fún pé kọ́ wọn máa participate níbi inú iṣẹ́ báǹkì bóyá báǹkì fẹ́ ṣe lágbèjúwe nísìnyí bóyá fẹ́ ṣe antenna wọ́n fẹ́ ní pósì tí wọ́n máa fi tó máa fi gba íńtánẹ́ẹ̀tì sára àbí nǹkan ẹ̀yin lẹ́wà lọ bá wọn sí là tó fẹ́ ọ̀kan ní bá ń wá kọ́mọ́dé bẹ́ẹ̀ ká lóun lọ pọ̀ jù nínú sẹ́wọ̀n kókó mi sẹ́wọ̀n. náà ẹlẹ́ẹ̀kejì ni pé signboard alaba gbogbo gt signboard wọn alábẹ́kẹ́ni. àwọn la máa ń ṣe kókó bẹ̀ so torí pé ń àwọn onírìbà lọ́wọ́ nù tààwànú alàlẹ́bẹ̀rẹ̀ pàtàkùwà ọlọ́ni ká máa lérí dáadáa àti bẹ̀rù ọlọ́run ká máa so òun ní bá wọn gbé lálárugẹ nù kọ́ wá kò mí sẹ́yìn ẹlẹ́ tó ẹ́ fọwọ́ hasbu ọlọ́run máa tó wọn ni ọlọ́run lè ti sàdéhùn pé kí òun ọlọ́run ọba wàyẹ̀rì zukuhu min haisu láyà tasu ọlọ́run lóhun ọ̀ràn wọn ṣe níbi tí wọn ò lérò èyẹ lè jẹ ọjọ́ méjì ó lè jẹ ọjọ́ mẹ́ta tó bá padà yá ó dé ó ṣe fún wa yìí kò túmọ̀ sí pé owó nìkan ni. ó ti ní mìíràn ya là o ó lè má ọrụ tí wọ́n ròyìn ràràn sí ó ti wá kọ́yẹ́ pé àrùn sí bí kò rẹ́sì sí kalẹ́ lọ́wọ́ ṣe fún ọ turukalo ní ọmọ ẹgbẹ́ bàkẹ́ wọ́n sì lọ́wọ́ ọ̀ràn wá ṣe ayà yìí ya wọ́n ká fún wa yóò àti fi jẹun sí àárín rí gbogbo ebi ní pa ọdún ní sọdún sì ṣe ni àdẹ̀dìgbára dị lóòótọ́ wọ́n lọ́lọ́run mú solution dé àrí solution kan ọmọ adájú kùránì ọ rẹ̀ ọ̀láì mú dọ́lọ̀ bá ti wí fún ọ̀tá bá ti wí bẹ́ẹ̀ torí ìdí kan sí ìdí kejì àbọ̀nà tí wò lérò ọlọ́run ẹgbẹ́ fún ọgbà mi tí wò wo láwọn akọ egun tí ẹ bá wo ìyá tí ń bẹ pé kéèyàn ò níṣẹ́ lọ́wọ́ èèyàn mọ̀ jẹ́ aráàmùsọ ẹ gbọ́ èèyàn mọ̀ jẹ́ aráàmùsọ tọ kọ̀ wá mọ̀ èyí tó wọ́n jẹ tó wọ́n fi wọná ọlọ́run tọ́lọ́ wọn fi dá sẹ́wọ̀n tọ́lọ́ lè torí kàkà bínú sí yẹn kọ́lọ́ má bínú sí wa ìyẹn ló torí ológbò péré lọ́lọ́run bínú sí ọlọ́dẹ gẹ́ni torí wàá máa sá fún ẹ̀sẹ̀ ní gbogbo ọ̀nà. èyí tó bá sì sì kó sí gan ni ọ̀tọ̀ rà foríjì àmọ́ tí wàá takú pé ó kó sí eléyìí ni eléyìí ọlọ́mọ foríjì máa tẹ́lẹ̀ ni wa ọwá ń sí yẹn lọ ọlọ́mọ bínú sí ọwọ́ lọ́fà o torí ológbò lásán ọlọ́run torí ẹ̀ bínú sí yẹn ó sì torí kí a sọ̀ra wọ́n bá wáṣẹ́ náà wọ́n parí fojú lẹ̀ dáadáa kó o ṣèwádìí iṣẹ́ yẹn dáadáa ṣiṣẹ́ tó lálàáfíà ni tí ò ní aram so bó ti jáde pé kò wá ṣiṣẹ́ tí ò fẹ́ ní aram nínú iṣẹ́ ìjọba ní ó ti yé àwọn iṣẹ́ mi ń bẹ tó ṣe pé wọ́n pure àfi tó bá fẹ́ jẹ aram ń bẹ tó bá ṣiṣẹ́ ní hospital nísì tó bá fẹ́ jẹ bí aram ni ẹ̀gbọ́ olè wọn tó ti ní jẹ aram bóyá owó tí wọ́n ń jalè rẹ̀ ò ní bá wọn dá sí i owó tí wọ́n ń gbà lọ́wọ́ àwọn patients tí èso wà láàlì òní ṣe kí ni òní wọ́n fi síbẹ̀ wò ó sì ní bá wọn pinnu ẹ̀ wọ́n kàn mọ́ iṣẹ́ tiẹ̀ ó sì mọ̀ gbọ́ lọ́wọ́ ìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú àwọn kan tó bá jọba ọmọ ṣe bọ́yọ̀ wà níṣẹ́ front ó ti yé bí wọ́n ti ń kówó ìjọba wọ́n ti ń kówó nàìjíríà nì bẹ́ẹ̀ lọ́wọ́ sọ̀rọ̀kún yẹn nísìn iṣẹ́ tó pí ọ̀nì mílíọ̀kà tí ń kówó jẹ òní máa dá sí bùtẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ sí ìjọba àwọn náà tó ti lọ́ọ̀ bá wọn dá sí ìní àfi tó ti wà lókè wà lókè náà ni àwọn kan fẹ́ rí ọlẹ́pa wọ́n lè di kóòpù lé ọlẹ́rí torí iṣẹ́ nàìjíríà kan sọ̀rọ̀ ṣe nísìn torí pé gbogbo àwọn nàìjíríà olè ni wọ́n gbogbo wọn náà sì fẹ́ ṣe mọ̀dàrú láti lọ́wọ́ ẹ gbọ́ gbogbo náà fẹ́ẹ́ ṣe kí ni fẹ́ẹ́ ṣe mọ̀nà láti lọ́wọ́ tí ọba tí wàá lọ darapọ̀ mọ́ wọn ó ti yé tọba ti fẹ́ ní tọba ti lè bí tiwọn ìwé ṣe ni ìwé join them wàá join wọn ni tọba tí wàá lò ní join wọn ni wọ́n ṣe gbé sàkún ọ lókun wọn gba ìjẹ́lẹ́nu rẹ̀ èyí tó bá yẹ kó wá lágbára débi pé owó ńlá ni wọ́n rí ń bẹ̀ wọ́n lè láwọn pọ̀ àti láwọn tó fi sẹ́lẹ̀ dáadáa torí àwọn nǹkan bẹ́ẹ̀ nínú àwọn tó gbàgbọ́ yìí dáadáa tó fi sẹ́lẹ̀ tí wọ́n wá àwọn ẹsẹ̀ mi wọn ò bá sì pọ̀ ni so ọlọ́ọ̀ni ń pààyàn o gbogbo ọ̀nà bá ti di pé wọ́n ti ń yìnbọn wọn náà lọ gbáyà síbẹ̀ kò lọ́lọ́ nípa ẹ̀ ọgọ́nu àwọn tó ti rí pé ẹni tó bá ní wọn ò ní jẹ wọn lọ fẹ́ bàtà wọn jẹ ni àwọn náà ó ṣe bàtì ẹ jẹ ọmọ ìpín tí wọn ayákẹlẹ àwọn padà náà ṣe máa wulẹ̀ sí kíni wọn lè darapọ̀ mọ́ wọn wọn lò ìmọ̀ ní ẹgbẹ́ o so ọ̀pọ̀lọpọ̀ wọn ìdíwọ́lẹ́tì tó lè ṣe ni pé tó bá tẹ̀lé wà láàrin àfikọ́ dákẹ́. kò sí kí ni ọba wọn pé ajẹ́ pé ìmánì tó máa lò ní kí ni ọkàn àmọ́ tó bá tún wá lọ jọ́gà ìyẹn ra léwu tó bá dákẹ́ nì wọ́n ní irọ́ ọgbọ̀rọ̀ sáìn ọgbọ̀rọ̀ sáìn ó túmọ̀ sí pé bí náà wá ti tún serú yẹn ni ò lè jọ́gà ń bẹ̀ torí wọ́n ní ọ sáìn sí ìbàjẹ́ táwọn fẹ́ ṣe tó bá dẹ̀ sáìn ọ̀daràn. ìyẹn dẹ̀ ní kì í ṣe pé ojú dákẹ́ nù wọn náà ti participate mẹ́ ọba wọn pín ọba wọn pín ti participate mẹ́ pẹ̀ka fi sẹ́yìn ẹlẹ́kọ̀ọ́ wá sẹ́mi ló fi jẹ́ pé iṣẹ́ gan sòro ṣe ń lu wa mi àwọn fẹ́ jẹ́ ara mi kọ́lọ́mọ jẹ́ àjẹ́ so kí ọmọ ṣe business ara rẹ̀ gan fẹ́ pay ìwọ ló ara rẹ̀ ìwọ control ara rẹ̀ ẹnìkan ò ní control rẹ̀ tó bá fẹ́ jẹ́ bàjẹ́ lọ́wọ́ ara rẹ lọ́jẹ́ tó bá lọ́jẹ́ ọ̀sẹ̀ kínní ọ̀jẹ́ náà nù ẹnìkan ní fọ́ọ̀sẹ̀ jẹ́ túláàsì àwọn ti wà ní gbìmọ̀ àwọn èèyàn báyìí tọ́ ọlọ́kọ̀ọ́sà sọ wá ń bẹ̀rù wa o ọlọ́tọ̀ ara náà. ẹ ẹgbà mike. ṣe ṣẹ́yìn ọ̀sẹ̀ àti èèyàn bá ṣe yorùbá ṣọ́ọ̀ṣì so àwọn àwọn buildings kọ̀ọ̀kan church náà wá já ipa pé flight náà ní flight ló bí the church wá já wa àbí ṣe ń pọ̀ já wa. báǹkì tó já wa náà ni èèyàn ní participate ń bẹ̀ àwọn ọ̀gá yẹn àtàwọn ọmọọṣẹ́ mi náà ní oṣù kínní ní ó participate níbẹ̀ ìwọ ni ẹ̀dàkùn ẹ̀yọ̀mílẹ̀ tí ìbá ní gbòòsì lóṣù yìí náà ni ẹ má bínú ẹ̀dàkùn ìnílẹ̀ṣẹ̀lẹ̀. ó ti yé àbí kọ́ wá àwọn àlùmọ̀kọ́rọ́ yìí kọ́ wá àwọn àdàpì ọ̀rọ̀ kó fi yọra rẹ̀ ẹ̀wò mò ń sá rẹ̀ irú ààrẹ wo ló ń ṣe ànímọ̀ nínú máa ń sọ fáwọn èèyàn bá sọ yóò ẹ sáwọn kí mi sọrọ ààrẹ wo ní ń ṣe ń sa ààrẹ lọ́kàn ààrẹ ọkàn ní ń ṣe ó ti yọ rẹ̀ nù sáré ọkàn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ now tó bá chọ́ọ̀chì náà ni ẹ gbọ́dọ̀ lọ o èyàn ní lọ tẹ́lẹ̀ àti ní báńkì náà ní lọ tẹ́lẹ̀ ọkàn tí ń lọ ni so ní lọ chọ́ọ̀chì náà sọ ọ́ ara rẹ̀ now. now ilé ìwé lábẹ́ kí ìjọba kó ara bèbè wọn wọn ti ṣe. bí a ti ṣe ṣe bá ṣe a ṣe lọ́rùn bí o pé kokéè rẹ̀ pé kokéè so lẹ́yìn lẹ́yìn lẹ́yìn ìgbà yẹn wọn máa jẹ́ pé so ṣé tó bá tó bá ṣáàjọ lọ fún bẹ́ẹ̀ ṣé alèkùnrin náà gbé ó dìde lórí alèkùnrin náà gbé ó sì dìde lórí ló bá múrùká gbọ́yé tíjọba bá bọ̀ lórúkọ jẹ́ tọ́bọ̀ lórúkọ jẹ́ wọ́n ní tọwá gbéjọba lọ sí kóòtù pé wọ́n máa sanwó ni wọ́n ní sáà lè sọ pé èèyàn ti èèyàn ti jáde lórí lérí bẹ́ẹ̀ yẹn ni ti wà nú àwọn tí ń tako olórí nínú àdísì afáwàta eh, kàlẹ́ kan yìí òsèfò ọmọ yamani náà ẹgbà wá mi ta sọ lẹ́ẹ̀kan pé anábì ní wà ìndóre bazọ́ àròkà tó bá sì wọ̀ ọkọ̀ àwọn gbé wà ìndóra àràkà tí olórí tọ́nà ẹ wá ní wọ́n náyàn ni kò túmọ̀ sí pé ẹ gba tó sì nǹkan tó dùn àbótí ẹ̀nà sí fún ọ wà á kàdà máa làkà ó tún gba dúkìá wà a sáà gbọ́ kó o ṣiṣẹ́ kí ni kó dẹ̀tẹ̀lé má bá wọn fà á irú wọ́n gbé ọ lọ kóòtù wọ́n ṣe kí ni wọ́n gbé wọn lọ kóòtù torí pé ó túmọ̀ sí pé wọ́n gbé wọn lọ kóòtù ni ó ti ń pariwo wọ́n ta ó ti ń pariwo wọ́n ta sọ̀kan tí wọ́n gbowó rẹ̀ náà nì tí wọ́n náà nì òun náà lẹ́tọ̀ọ́ àti kí ni láti bá wọn jà so irú wọn náà ní tí wọn á bọ orúkọ rẹ jẹ mọ dàrú rẹ wò so bí àwọn èèyàn ṣe jẹ nù wallahu ta'ala àlà náà. oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé òkú tí wọ́n ti sin fún bí thirty years pé ṣé a lè gbé kúrò nítorí pé ìbẹ̀rẹ̀ ti di ojú ọ̀nà. ẹ bá a sìn fún one day. tẹ́bá rí pé bí táwọn èèyàn ń gbà kọjá lẹ àbíjọba lọ lànà síbẹ̀ ẹ wù kó ń bẹ náà ni ẹ wù lọ́bi tí ìtẹ̀ mùsùlùmí bá wà bóyá bẹ́ẹ̀ náà ìjọba tẹ́lẹ̀ ìjọba bá lágbára ọ̀sọ̀bẹ̀ di ọ̀nà àwọn òkú tí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹsẹ̀ kẹ́ni ẹ wù wọn lọ sí tí lọ bò mí lọ ara oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ ṣé ó tọ́ fún mùsùlùmí láti máa pé nineteen sixty bẹ́ẹ̀. ṣé jíjí sílẹ̀ nìyẹn ṣé jíjí sí ni ọ̀dọ̀ àbáyá kò yẹ e sá bẹ́ẹ̀tì ni ni wọ́n ń pè nineteen sixty wọ́n náà ti sọ pé nineteen sixty Bet? kí ni wọ́n ń pè bẹ́ẹ̀tì ẹ tẹtẹ tẹtẹ ni wọn pè ní bet kò wá sẹni tí wọn bí sínú islam yìí tí ọmọ kí tẹtẹ tí ọmọ kí bet tẹtẹ ni wọn bá pa alárújù bẹẹ lọ kí wọn sọ lóko mi jù bẹẹ lọ ní tí wọn ń se ń bẹ láti kí ni la máa wò ẹ gbọ́ yí báyìí ìtọ́ bá ń se nínú rẹ̀ láwò. ó kọ́ tó bá rí ọ̀sọ́ra rẹ ọba àpèrà rẹ ní násìrò déè ẹni tí ń rẹ̀sìn lọ́wọ́ orúkọ tó pè rẹ ní ṣe bí díà ní lu jìbìtì ọba ní kíni yẹn bẹ́ẹ̀ sì ni tó bá jásí pé ní aburú lẹ̀ ń ṣe aburú lẹ̀ ń ṣe kí ni òun lẹ̀ ń ṣe àwọn aṣọ aburú yẹn lórúkọ tó dáa aburú yẹn láti kí ni nineteen sixty èmi wọn bí wàá ṣe ń ta o ọlọ́run sì ní jẹ́ ìmọ̀ so. wọ́n ti ní bẹ́ẹ̀tì ni bẹ́ẹ̀tì náà ni orí nẹ́ẹ̀tì náà ti ń tayọ̀ sure bet bẹ́ẹ̀tì ni niger bet bẹ́ẹ̀tì ni mọ́sẹ̀kí ni mọ́ta kótónú àwọn bàbá àjẹ̀bú jẹ́ gbajúmọ̀ dáadáa bàbá náà kọ́ púùlù ń kọ́ wọ́n tún ti sọ̀kan ní àlùbáríkà àlùbáríkà bò ewọ́ nìyẹn àwọn náà ẹsẹ̀ gbé tí wọ́n dé ni àlùbáríkà púùlù sosun ó sí ní ọ̀rọ̀ àjẹ̀bú ni àmọ́ wọn kò ríbi lólẹ̀ ayé púùlù ní tiwọn wọn á pè ní alùbáríkà bù bọ̀tà àwọn èèyàn náà bá wọn sọ bẹ̀ sá kì í ṣe nù múmi pé kì í sàwọn tí wọ́n ní sọ bẹ́ẹ̀ àwọn náà wọ́n sọ bẹ́ẹ̀ fúnra wọn. wọn náà bàbá dín lọ sọ ọlọ́run sọ wa mẹ́ẹ̀ torí orúkọ tẹ́ ẹ bá sọ ọ́ ní ọkàn wá ní ń ní ọkàn wá bá ní òsíjọ nínú ẹ̀sìn yìí àfijọ́ ànábì nìkan kan bá dá ìjọ tí wọ́n organize ara wọn tí wọ́n ló lórí kọ́dà wọn bá ṣe wọn bá bọ́yá pé wọ́n ìkóra wọn jọ yẹn kọ́lá condemn in tí wọ́n ń ṣe nù rẹ̀ láti gẹ́ni la máa condemn pé ẹ ti dẹgbẹ́ torí pé níta ìṣe yìí tako ìlànà tànàbì ọba aláàlùsùn náà kan ní tó ní òun náà fẹ́ jẹ́jẹ́lẹ̀ bí fásitì kọ̀rí nẹ́sàtì ṣe gẹ́ni àní ọlọ́dà alẹ́ o torí pé sábà máa ń súnmọ́ bẹ̀rẹ̀ eré ibú o torí pàtó ọ̀nà bá ti ń wo rẹ̀ lé lórí nísìnyí. o lè jẹ́ pé òun ní padà mislead rẹ̀ o káwọn èèyàn sá torí ẹ ọ ma ẹ bá kí nǹkan ara wọn ẹ ma ẹ ma da súnà mọ́ dídí à àmọ́ káwájà alẹ́ ara nìkan ó gbọdọ̀ lálùsùn náà ó wá lóun fẹ́ dẹ́gbẹ́lẹ̀ iná swat ó ó ṣe gbogbo ẹ̀ àmọ́ làwọn àníjó súnà kàn bí tmcc wà lónìí so tó bá jẹ́ kí iná máa ń se inú ẹgbẹ́ èèyàn bá takò súnà tí wọn ò níbi kankan tàbí takò súnà rárá kò sí problem ẹ̀gbọ́ kọ́ra tó bá jẹ́ kí wọ́n máa ń gba fọ́ọ̀mù àti lè torí fọ́ọ̀mù lásàkálẹ̀ wọn bóyá nǹkan fẹ́ fi mọ iye ọmọ àwọn fẹ́ fi ní dátà àwọn ẹgbẹ́ àwọn lọ́wọ́ náà fi gbé kalẹ̀ wọ́n fi ní dátà àwọn kí ni lọ́wọ́ ọmọ ẹgbẹ́ wa lọ́wọ́ káfíńtà gbé kalẹ̀ wọn ò dẹ̀ sá burú wọn ò sì dọ́ta kọ islam kò sì tó burú bẹ́ẹ̀ àwọn tó máa ń islam gẹ́gẹ́ bí àwọn bíi tmc ṣe wà lónìí tá a máa ra àwọn aburú kọ̀ọ̀kan nu tí wọ́n ń ṣe irú eléyìí àlọ́ ṣe bí tẹ̀bílẹ́kù ṣe wà lónìí tẹ̀bílẹ́kù nísìnyí kò ṣe kí ni àwọn ìgbà fọ́ọ̀mù àmẹ́gbẹ́ ni wọ́n ó kọ́kọ́ lọ sọ wọ́n dẹgbẹ́ o tí wọ́n ń se ni ọba mọ àlórúkọ ọba mọ sekeni àmọ́ àwọn tó ń kó káàkiri ní takò ẹ̀sìn lẹ́yìn sekeni lẹ́yìn se ẹ̀sìn dẹgbẹ́ náà nù ẹlẹgbẹ́ nìyí ọlọ́kọ́mọ́sá sọ wá mẹ́ so ẹ̀sìn ọ̀kẹ́tì táwọn yorùbá gaba ní ẹlẹgbẹ́ èrò wọn máa sábà èrò wọn jùlọ ń bẹ̀ ní àwọn oníranù Elegbe mà ní mọ́mọ́ dá lóhun ẹlẹgbẹ́ ọmọ wa ni so bí àwọn tí máa ń ṣe mèrè gbogbo ẹ̀ sáà àmọ́ ẹ̀kọ́ kan náà máa ń gba àmọ́ ní wọ́n ń bí àwọn tí wọ́n kóra wọn jọ kàn ṣe àwọn náà ní èrò tí ni pé ìsìláàmù na yíyan bá jẹ́ ni gbogbo ẹ̀ ní gbogbo ẹ̀ ló ṣe kí gbogbo tó bá ti yàtọ̀ sí ẹgbẹ́ tí ìsìlámù dálẹ̀ tánàbí gangan dálẹ̀ èyí tó ṣe pé ìròrí kan náà ni ọmọ adarí gbogbo àmì tá a bá wà láyé òun náà ni ìròrí ànábì sallallahu alayhi wa sallam ní láti fi sin ọlọ́run so mo rò pé náà. se ṣe káwọn ọmọ àwò àbí kọ́ mọ̀ ta bọ́ọ̀lù. ọ̀dà bọ́yá kọ́ mọ̀ ta bọ́ọ̀lù bọ́yá kọ́ mọ̀ ta ni wọ́n ń béèrè tó wáyé fi kọ́ ta bọ́ọ̀lù ni ó fúyẹ́ díẹ̀ àmì ìtọ́ dáa jù ní kọ́mọ́ta ètò dájú ní kọ́mọ́ta èyí tó sì fúyẹ́ bẹ̀ náà ni bóyá bọ́ọ̀lù àmọ́ kéèké òun la ní ètò dájú ní kọ́mọ́ta àmọ́ bá kí ń ta bọ́ọ̀lù àwọn àgbàlagbà ọgbọ̀rọ̀ tààyùn torí pé míìtì tí wọ́n fi lọ sẹ́lọ́wọ́n ọba òun ní ta fún wọn. gbogbo àwọn tó rí ti ń gbá bọ́ọ̀lù ní fídì ilé yín àti ní bus stop káàkiri bá bá wọn bẹ́ẹ̀ mélòó lórí tí fi tafasìkò tí wọ́n fi lẹ́tàn lọ kírun ẹ́ tí wọ́n bá sì rí bọ́ọ̀dù rà bóyá wọ́n lọ ń kó ìlú tó bá kó ìlú sọ́mọ pé wọn ò ní tí wọ́n ti rà tó bá bẹ́ẹ̀ ní ìsìn sọ́dún mọ̀ káwọn olùrà ń tò sí ọwọ́ kan wọ́n ti lọ́dọ̀ rẹ̀ wọ́n tún máa play lọ àmọ́ tó bá bẹ́ẹ̀ ní ìsìn sọ́dún ibi tí wọ́n ti ríra oṣù òdì ni wọ́n ní ẹja sọ́dọ̀ ọ̀la wọn gba ọmọ lónìí bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ ìyẹn jẹ́ kan ẹlẹ́ẹ̀kejì ni pé ìwọ tó wá jásí pé ní bọ́ọ̀lù èyí tí wọ́n máa ń play lérí lérí kíni lérí àwọn géèmù tamata yẹn níbi ló máa kú sí. Si ó ti mọ eré níbi ló máa kú sí irú àwọn ìtọ́ntà yẹn ló fi ń rẹ́ǹtì ìyẹn ní kò tiẹ̀ dára gbogbo ọtọ́ ń ṣe géèmù fáwọn èèyàn sí òfin rẹ́ǹtì kò dáa ìdí ni pé àwọn nǹkan yẹn máa ń kó àwọn èèyàn láwọn kó máa ń kó wọn láì rojú kúrò níbi iṣẹ́ tó dáa.

òun ló lóore fún ọ kọlọmọ kó mọ́sá gbàdúrà o kọlọkó sì gba nǹkan tá à ń fẹ́ fún wa kọ má jẹ ayàkuyà láyé wá gba ẹ̀sìn wa lẹ́sìn fún wa láyé bíbá kọ san wa lẹ́sìn náà kìá mọ́ kó fún wa ní ìkìlá àtúnṣe lérí àwọn iṣẹ́ wa gbogbo tí ń jẹ́ dáadáa ọlọ́mọsá máa ṣe náà fún wa gbogbo tí ń jẹ́ bàjẹ́ ọlọ́mọsá máa ń léwájú náà sí ọlọ́àjọkọ̀ sísọ ọlọ́wọ́n ọba ńlá. òsèlè tó máa ṣe ọlọ́run bá lánìkan ọlọ́mọsá máa kọ́ ẹjẹ́ tọrọ gbogbo wa súnà o kìsìn tó yí sí o kìsìn tó kìsìn tó tọrọ ni o ọmọ tọrọ wọn pé sáré lọ sẹ ní ẹnìkan náà ọmọ ìyá náà aba ó lè gán di súnà jìdá ó ṣe kí ni ó lè gán di súnà jìdá ó lè débi pé ó ti láwọn nǹkan kankan kan tó ṣẹlẹ̀ tó ṣe pé òun ni wọ́n fi ń pe yẹ pé a ó ti lè jù ọmọ ń takọ àwọn yẹn dáadáa wọ́n takọ àwọn yẹn púpọ̀. àmọ́ ńgbà tí ọ̀ya ládẹ́wọ̀n ọlọ́run fẹ́ dé kọ́lọ́ba kọ́ bá wáyé kó lórí rẹ̀ àwọn òbí rẹ̀ wọ́n ń tẹ́tì rẹ̀ lérí pé kọ́ lọ ṣe mínísírì kọ́ lọ jọ in eh, force nítorí kí wọ́n rí fámìlì tó ṣe wọ́n ṣe pé ó ti kàwé náà bó ti kàwé tó lóòótọ́ kò rí sọ́ gidi institution teacher ní ṣe ó manage wọ́n ti wá ń tẹ́tì rẹ̀ tán ti ń bá a fà á tóun náà gbà sún wọn lẹ́nu ó sì rọ opportunity ó fi lọ sọ pé wọ́n ní family tó wà ń bẹ̀ ó ti yé ó sì lọ bá àwọn afẹ́ ọlọ́ bẹ́ẹ̀ ló dáhùn bá káàkiri pé ṣéke ní ìdá wọn ní kò dá nínú ẹ̀sìn o gbogbo padà yá ó ní ṣebí kàkà fáwọn gbà lásán náà ni ọba wa excuse fún rẹ̀ ó ní ebí wọn lọ jẹ̀ mọ́mú wọn islamic study ló sì ṣe ní school wọ́n lọ jẹ mọ́mú wọn wọ́n dẹ̀ tó sọ pé wọ́n ní ipe láàrin bí oṣù mẹ́ta tí wọ́n kàn fi ṣe tírénì lásán nìkan làwọn fi tó bá ti làwọn fi sẹ́lọ̀ ń pèsè o tó bá ti dẹ̀yìn ìwà yẹn ọkàn mọ́ jẹ́ mọ́mú fún wọn lọ yóò sì fa irùngbọ̀n irùngbọ̀n nìkan náà nínú aláì ẹ̀rí yẹn ní padà wá fún rẹ o gbogbo yẹn bá sọ̀rọ̀ jù àtọ̀rọ̀ kọ́lọ̀ mọ́jú orí bẹ́ẹ̀ wọ̀. ẹ ẹ sàmì àwọn òṣèpè fún àwọn sàdó bá da alákẹ́ náà ni bí ó bá tiẹ̀ fẹ́ gba ẹsẹ̀ pé ó ti ṣe kìràkìtà lérí nǹkan yẹn kò ní tú pé padà wá sí gangan ẹgẹ́tẹ̀ wọ́n sì gbọ́ àti wọ́n pé ẹnìkan lọ́mọ̀ lọ ṣiṣẹ́ ń jò àbá ti wáṣẹ́ wáṣẹ́ kò ríṣẹ́ o ti wáṣẹ́ kò sí kíni. mo ṣe lọ bí kánú ó ti rárẹ̀ kún wọ́n bá àwọn ibiṣẹ́ yẹn ó dẹ̀ ti sọ̀mí ti pc rẹ̀ àbí kílẹ̀ ń cv rẹ̀ ó ti sọ̀mí ti rẹ̀ so nínú gbogbo àwọn tí wọ́n wá wá ń jọ́nà lọ́hùn ẹni tó fẹ́ mú wọn ó kàn wá ó pé ẹni yìí lòun máa mú ẹni tó nínú gbà yìí ọlọ́ọ̀kan fi sílẹ̀ ń bẹ pé ó alápọ̀ láma náà ló máa mú òun tí wọ́n á rò pé ọ̀gá eléyìí ẹni tí ọkàn sìnkún ìpínlẹ̀ náà mọ̀ tún wá kọ́ padà tún wá di pé yóò tún wá gba yóò tún wá iṣẹ́ yìí náà tún wá bọ́ lọ́wọ́ mi àbá ọ̀sẹ̀lẹ̀ ni o ó ti ọ̀sẹ̀lẹ̀ ni o nílẹ̀ yorùbá yìí náà ni o ìgbà tó máa délé báyìí wọ́n kẹ́ ah àtijọ́ ìyá yìí pọ̀ wọ́n kọ́ fanu gbani òkú ní kọ́kọ́ gidi àwọn bàjẹ́ kò ní pé kí n máa ṣe aláwọ̀ máa lọ nísìsiyìí sòkòtò mi ó sì máa irun gbani kan náà ní kíkà ẹ̀yìn tàbá tún rówó náà ní rscc náà àwọn ọmọ mi ní ìríran wọn lọ lé kéwú ìríran wọn lọ lé ibìrìtà sí lé kéwú kótó di ọba dèkìnì kótó di pé ọjọ́ àpọ́tímẹ́ntì máa tó tán máa ní kọ́ padà wá gbọ́ èsì lẹ́yìn ìntàvíù ó ti fárùn gbọ́n rẹ̀ ó dé wọ́n bá pọ orúkọ àwọn ẹni tí wọ́n àwọn tí wọ́n níìdì wọ́n bá pọ orúkọ rẹ̀ ọba yọjú ọyọjú ọ̀gá yẹn wá ní à ah. ọba tún wo kíní ọwọ́ rẹ̀ ó wo àwọn fọ́tò tó wà ń bẹ̀ ní à ah. ẹ̀sìn lẹ́yìn ni ẹ̀yin kó kọ́ ẹ̀yin kọ́ lélẹ́yìn kí sẹ́yìn là ń pè é. kọlọ àmì ni mò ń jẹ bẹ́ẹ̀ náà ni mò ń jẹ orúkọ yẹn ẹ̀yin kọ́ lélẹ̀ yẹn ní ẹ̀wù báyìí náà ẹni tó wá ń jò ní gan wọn ní olùgbọ́n ṣe gbogbo olóhùn náà ni òun ti lọ lè wà ní à ẹ̀rọ àgbà yín torí fẹ́ gbà yẹn pé fẹsẹ̀ rí yẹn ni ẹ lè mójútó àwọn ẹmọ lè gbà yẹn mọ́ bínú ọ̀la bọ́ lọ́wọ́ ẹ̀ tẹ̀lé wọ́n tún wá fi léyìí sí wá nìyí náà kò sí kíni ọ̀gbọ́ òun rò pé wọn tù bá tọ́lọ̀ pàkà tù bá rẹ̀ bá kú síbẹ̀ sì wọ́n mú pàtó lọ́run bá dá fún ẹni èèyàn ló sùn lọ́lọ́ bí iṣẹ́ tó dé ládùúgbò wàyí náà ni ọlọ́ bí iṣẹ́ tó dé níjọ ọkàn lọ bí iṣẹ́ tó kò sí gíní wọn kò rẹ àwọn èèyàn lọ́lọ́ wá àti wọn dé ilé kọ́sì sí náà ni wọ́n lọ́wọ́ àti wọn dé wọ́n sì jẹ wọ́n jẹ ohun lálẹ́ oúnjẹ tó ń gbígbọ́ láti wá sí yẹn náà wọ́n jẹ ọ̀dọ̀ ti sàdí kíyàwó jí pé kó tiẹ̀ jẹun díẹ̀ sí o wọ́n bá jí tì wọ́n dẹ̀ sì ṣèyàwó ni wọ́n dẹ̀ sì ṣèyàwó ni. wọ́n mú nǹkan tó lọ ń dá fún ẹ ọmọ náà ọkàn sọ bàtàbàtà ni bóyá gbàtílé òfin mọ́ nísìn bóyá o ti dákẹ́ ọmọ láti máa plan iṣẹ́ dáadáa o àdèmọ̀ bẹ lọ́wọ́ ọba kọ́ lọ́mọdé ara padà sí àbúrò ẹni tí máa ń bẹ láyé ní kọ̀kọ́jà àdánwò torí ẹni mú tá a máa fi ń mọ̀ ròyìn àwọn àlùsùn náà ni pé wọ́n yé fọkàn balẹ̀ lérí ẹ̀mí ara wọn wọn máa bẹ lọ́wọ́ gbogbo àní ọlọ́mọdé ara padà sí àbúrò nídìí ẹ̀sìn yìí o a máa tọrọ ta yé náà wò ní a máa tọrọ ta yé o ọlọ́mọdé ara ọlọ́mọdé ara ṣe é pẹ́ o. àyè máa yé obìnrin àwọn yóò jẹ máa ń lágbá gan tí wọ́n yẹ máa ṣe kíni àyè máa yé sísà kọ́rí àní ọ̀hákùnrin àní dáadáa báwo kọ́ fẹ́ sí ìyàwó báyìí tí ò sáà rẹni tó lówó lọ́wọ́ ẹ̀ka ah, ògì ẹ máa ń wá alikọ wọn náà kó máa ń gbọ́ wá sí wọn láyà ẹmọ isa ló ti ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ àwọn tí ọ̀la gbọ́ yìí ó sì mọ ọ̀fà àkídà ahó lérí ẹ̀ fóònù jẹ́ abúlé ó sì lọ fẹ́ nìkan tí ọ̀fà kọ́lá ẹlòmíì kì í lọ wá sí tí mi lọ fẹ́ nu wọn mọ̀ mọ̀ wọ́n tó sọ fún mi dáadáa àdáwò pé torí kọ́tà fẹ́ fẹ́ lọ́wọ́ yìí kọ́tà rí nǹkan jẹ́ àìmọye sísà lọ́wọ́ pé ń jọ nìka wọn àbá wọ́n yà nǹkan mí ni wọ́n ṣe kí ni wọ́n yà nǹkan mí ọ̀kọ̀ọ̀kan ó dé bẹ́ẹ̀ yóò rò pé àá sí fáwọ́sá sísè nìsa yóò yà yóò ní oníyì náà ni onílò ní jẹ́ ní abẹ́lẹ́ ah ebó ní nìkan náà ni ah òun ó ṣètò ní iná o wàhálà yà ti gbọ́ sísà ìní fúlù jàm ó sì jẹ́ ọ̀nìkan o ó ṣe kíni ó sì jábọ́ sí lòbòrò ó sì tàgèlè ó nílò ní jẹ́sẹ̀. today na today àṣírí sísá ọwọ́ ìjábọ̀ ṣe gbogbo ẹ̀ ó sì tún lẹ ojú ó tún lo pàkíyèsí àbíkẹ́lẹ̀ máa ń pè é ọlẹ ojú sísá ìyàwó àfà ìyàwó ọ̀dàrà àfa kọ́ mọ̀ sọ ìyàwó àfa tọmọkẹ́ ọlẹ̀ ojú. ọkà àti kí o tún lẹ ojú ojú ojú ológbò. tí wọ́n kàn máa ń ojú ẹ̀ báyìí ó ti mọ̀ pé ojú yìí eléyìí artificial ni ojú yìí ṣe ti artificial ni lọ́jọ́ ìyàwó ó tún wá kó sí aṣọ tó ṣe pé ẹ̀yin náà mọ̀kẹ́lẹ́ wedding gown. amáyàwó obìnrin wọn nídìí ọ̀rọ̀ mi ọjọ́ ìyàwó òun yóò bàbá yóò gbé àwọn àníṣe àfi tó bá rà àwọn èèyàn gírí lẹ́gbẹ̀ẹ́ àwọn bá tún rí ọ brọ́dà tó bá tó bá tó bá gbádùn tó ní ẹ́ máa padà sílé mi ṣe máa tí n bá máa ṣe àfikọ́ lọ bọ́ kínní yẹn lẹ́kọ́ lọ sórí inú tó báyìí kọ́tọ́ ìmí ìdí ma ìmí ìgbà máa ń ṣe yóò máa ń ṣe irun attachment àfi kún ó túrun yẹn lórí ẹ̀dà nù ah ọlọ́run jẹ́ ara àwọn brẹ́dà tó gbóná bẹ́ẹ̀ mi ò ní jòkó mi báyìí sẹ́ẹ̀ kan á ní ah, nǹkan ń ṣe ọ́ ní kàmáàlì ah, nǹkan ò ṣe mí ọ̀la nǹkan kò ṣe mí mo máa ti ń ṣe tó bá jẹ́ sí pé ní sílífà tí mo fẹ́ fẹ́ lì àfikọ́ wọlé lọ gbogbo ntọ́lẹ̀ mojú tọ́lẹ̀ mọ́ kínní yẹn kọ́ lọ gbé kó bẹ́ẹ̀ àìsí bẹ́ẹ̀ mi ṣe mọ́. tí ọba ti ṣe kò síyàwó torí mi ni kò ní sọ fọ́kọ rẹ̀ àmọ́ kò lọ́pọ̀ ọkọ náà ní nàgẹ́rẹ́ nàgẹ̀rẹ̀ obìnrin lọ́fẹ́ẹ́fẹ́ kọ̀fẹ́ẹ́fẹ́ sìn nàgẹ̀rẹ̀ yóò wá wò pé ah, mo kó ti sọ fún kọ̀ gbọ́ ni gbẹ̀wù lọ́wọ́ wọ́n sọ fún kọ̀ gbọ́ òní náà ọba kò ti délé àwọn lọ jà ń lé àwọn lọ jà ń jà máa bínú sí ká tí bá dé rẹ máa wò ah, orí kàtà. so ẹ dákẹ́ ìyẹn sísá wa ọjọ́ márìjì yín ni ẹ mọ́ sọ nìkan mi àdáwò kan ni o ọlọ́run lè torí ẹ̀ bínú sí yẹn o ọ̀la ẹ mọ́ sọ nìkan mi ẹ sì mọ́ torí pé ẹ fẹ́ fi ọkọ̀ tó lówó lọ́wọ́ kẹ wá lọ sọ́dọ̀ àwọn tí ò gbádùn ó ti kẹ lọ sọ́dọ̀ àwọn tí ò gbádùn àwọn tẹ̀wọ̀n kẹ́sì wọn ò dúró iṣẹ́ wọn gan iṣẹ́ wọn gan ni kí iṣẹ́ tó tọ́jẹ́ sí àláàlì torí kẹ fẹ́ gbádùn. ẹ ma ṣe bẹ ẹ dákun kitchen ayọ̀ ọ̀pọ̀ náà àdúgbò kan ọ̀pọ̀ láwọn kí kitchen ayọ̀ káwọn sísá máa fẹ́ àwọn ọmọ àwọn ẹni tó lówó lówó kí lójú méjì wọn fi wá lọ kó ẹni tí sì ní lè jìnnà sí wa sàṣọ wa ń bẹ ẹ má o kó tálíkì àmọ́ fi dé táàfi kú kárí ìṣekalẹ́ o lájọ́ kan ṣoṣo ọlọ́run bàálà subhanaka allahumma wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk